adúgbẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba ọlọ́rẹ̀ kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam afdal sadaqati sadaqatun fi ramadan wa qala ta'ala wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifu wa qala rasulullahi sallallahu alaihi wasallam ma naqasat as-sadaqatu min mal òjísánlá muhammad sallallahu alaihi wasallam anábi ni afdal sadaqa anábi ni sàárà tó dájú tẹ́yẹ ma ń gba aládá lẹ́jù torí bẹ́ pọ̀ òun náà ni sàárà tẹ́yẹ ń ṣe nínú Ramadan kí Ramadan tó dé ẹni bá ń ṣe sàárà owó rẹ̀ máa ń pọ̀ sí ẹni tí bá ń ṣe sàárà ọ̀nà máa ń sí fún ẹni tí bá ń ṣe sàárà ọlọ́run ọba máa rán aláàánú sí ẹni tí bá ń ṣe sàárà ọlọ́run máa ń ká àwọn àdánwò ńlá calamity àwọn problems ọlọ́run máa fi sàárà dá padà fún yẹn before káwé ó tó dé anábì wa ní táwẹ̀ bá wá dín táwà ń gbàwẹ̀ lọ́wọ́ afdal sadaqa sàárà àtẹ̀yìn bá ṣe ń bẹ́ ọlọ́lá ju sàárà àtẹ̀yìn ṣe bọ̀ tẹ́lẹ̀ lọ